نو حديث في امنك روا ان شاء الله تعالى نريد الصواح حديث تاو مكلا ريني حديث يا ام عطية عن ام عطية رضي الله عنها قالت بايعنا رسول الله صلى الله عليه وسلم فقرأ علينا ألا يشركنا بالله شيئا wana ana anin niyaha ya wa mu aqiya kolon ba yo nisi won wana isi olon ya na so ba yi pe bayana rasulullahi sallallahu alaihi wasallam wala fi bai'a pelu annabi wana ya fi bai'a tumo le na ni wi pe eyan jeje pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run kí ni àwọn ẹ̀jẹ́ tí wọ́n jẹ́ ń jọ́nà lọ́hùn wọ́n jẹ́jẹ́ wípé àwọn onímọ̀ yapa àti ọlọ́run pàkọ́rà alẹ́ iná oníjọ́nà anábì wá ka àwọn àyà kan fáwọn inú alukur'an inú àyà tá anábì ka fáwọn jọ́nà ni wípé anábì ní ẹ̀jẹ́ tẹ́ jẹ́ ni wípé allah yashirikina billahi shay'an ẹ ní fi nǹkan kan mórogún pẹ̀lú ọlọ́run pé yẹn ṣe bẹ́ẹ̀ à bẹ́ẹ̀ à tí wọ́n ṣe pẹ̀lú ànábì yẹn gbẹ́ni tó náà bá ti gba Islam gbẹ́ni tó náà bá ti jẹ́ mùsùlùmí tó mùsùlùmí ni ọ́ ò ní ṣẹbọ ọ yàgò fún ẹbọ ọ yàgò fún ìmúorogún ká papọ̀ mọ́ ọlọ́run ìtí ń jẹ́ mùsùlùmí nìyẹn o ìyẹn bá ti gbà yí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run èyàn ní tó máa ṣe kẹ́ni èyàn ní tó máa mú nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run oríṣiríṣi wá lọ́nà táyà ń gbà mú orogún pẹ̀lú ọlọ́run àwọn èèyàn máa mú orogún pẹ̀lú ọlọ́run eléyìí tó gbajúmọ̀ nìyẹn pé wọ́n ń lọ ibì kan wọ́n ń lọ bọ nǹkan wọ́n ń lọ ṣe orù kan wọ́n lọ eléyìí ẹbọ tó fojú hàn nìyẹn ṣùgbọ́n ẹbọ mi bẹ àwọn èèyàn kà á kún ẹbọ ẹbọ láti ní nínú sẹ̀rẹ̀ Islam nínú ẹ̀ ni ọ̀rọ̀ sísọ. So kódà àwọn èèyàn máa fojú kéré ẹ̀ máa jó pé ẹ́ tọ́lọ́ ń bá fẹ́ tí wọ́n náà sì fẹ́ nínú ọ̀rọ̀ yẹn àbí tí wọ́n náà fẹ́ tọ́lọ́ sì fẹ́ àwọn ọ̀rọ̀ yẹn ó mẹ́bọ̀ lọ́wọ́ torí pé wọ́n sọ orú ẹ̀ lójú ayé ànábì sallallahu alayhi wa sallam kan náà wọ́n sábà wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ànábì ni wá ní tà tí ìrọ̀lọ́wọ́n bá fẹ́ tàbí tọ́lọ́wọ́n bá fẹ́ tí ìrọ̀lọ́wọ́n bá fẹ́ ànábì ní kúl insha allah wahda kò tọ́lọ̀ nìkan bá fẹ́ ni àtẹ̀jẹ́ àlẹ́ ni ní dá ma allah sọ fẹ́ fi mí sì kejì ọlọ́run sọ fẹ́ sọ mí dorogún ọlọ́run kúl insha allah wahda sọ kó tọ́lọ̀ ọba nìkan bá fẹ́ láwùlà lè kẹ́lìbù làdákàlà lè ah lọ́ba sí ọlá ajá ọ̀tá níyẹn ni wọlé kọ́ kó gbẹrù wa lé láwùlà lọ́ọ̀hà ọ̀já àlẹ́lẹ́kẹ́ ìbá sábàbà bá ṣe ni tó wá ajá yìí ní bi eléyìí tá à ń sọ yìí àwọn tí ó wá látọ̀dọ̀ ànábì ni o àwọn èèyàn á máa mẹ́bọ pẹ̀lú ọlọ́run ẹ̀rí pé táwọn kankan bá ṣẹlẹ̀ ibi tẹ́mi ọ̀kọ̀ọ̀kọ̀ lọ nìyẹn. mo ń gbọ́ ọ̀rọ̀ pòfẹ́sọ̀ alárùkan ní bíi ijọ́ mẹ́ta sẹ́yìn nígbà táwọn fẹ́ kú ní nàìjíríà táwọn fẹ́ lọ sí saudi àwọn òbí àwọn nígbà náà wọ́n di tíra kan wọ́n ní káwọn ọmọ fi sáko pé ìsọ ọlọ́run ni pé ìsọ ọlọ́run ni káwọn ọmọ fi sáko bàtà àwọn yìí àwọn gba àwọn ti sápò àwọn ti sápò lóòótọ́ àwọn adé rẹ́sítọ́rántì ńjọ kan táwọn fẹ́ jẹun àwọn ọmọ nǹkan táwọn fẹ́ mú lápò bóyá bóyá tíkẹ́ẹ̀tì táwọn fẹ́ ránjẹ ni àwọn kan kọ́ bá kó báyìí tíra àwọn bá bọ́lẹ̀ ẹni tó wá tò lẹ́gbẹ̀ẹ́ àwọn tọ́lọ̀ ní kó tò lẹ́yìn wọn ó jẹ́ kílásímẹ́tì àwọn náà wọ́n lọ máa sàǹfàrà ni wọ́n ní bó sọ àdìkọ́ bọ́lẹ̀ ẹ́ yá àbùrọ̀sà máa dà èwo lélẹ́yìí a fi jaybika ìlàhù wà ìlàhù fi sàmà ọlọ́run kan bẹ lápò rẹ̀ ọ̀kan bẹ ní sánmà èwo ló wá bẹ mọ èwo ló bẹ gbára lé báyìí bẹ tí ọlọ́run takò rẹ̀ òun ló bẹ gbọ́kànlé ni àbí ọlọ́run ti sánmà wọ́n lẹ́rọ wípé wọ́n sì kan lójú yàn báyìí nígbà tí ìdábò yàn lójú tẹ́lẹ̀ tí wọ́n ti pé nípa àtọ́rọ̀ ọdún méjì báwo wọ́n ní jọ́wọ́ náà làwọn sọ ọ́ nù àwọn nǹkan wọ̀nyí tẹ̀sí ní lóòótọ́ tẹ́yìn ọba rọra táwọn èèyàn bá rọra pẹ̀lú àwọn nǹkan ẹ afẹ́ súra afẹ́ sìn kankan tẹ́yìn ọba rọra èèyàn pẹ̀lú ọlọ́run èèyàn mọ̀rọ̀gùn pẹ̀lú ọlọ́run tẹ́yìn ọba rọra. ìgbà tí mo fi ń lo mọ́tò Toyota Corolla rẹ́ẹ̀dì kan báyìí Ahmed yìí ni rẹ̀ ń gbé lọ́wọ́ náà náà ń pè ní ọ̀tún kọ́nà àbẹ̀yẹn báyìí ọ̀nà mọ́tò kan tàkìtì bí ẹ̀mẹ́ta èmi náà mo dráìbù jọ náà mọ́tò yẹn tàkìtì bí ẹ̀mẹ́ta àwọn mẹ́ta náà làwọn mọ́tò ahmed yíyá àti muhammad àti mi mo gbé wọn lọ sí lọrin jọ náà ni mọ́tò tàkìtì bí ẹ̀mẹ́ta eruku ti bò wá àwọn yẹn ti sáde gbàdé mọ́tò dúró àrí lẹ́kùn sí ẹ̀kún ti lọ́ọ̀kì pa mo wá ọwọ́ akọ táyà mẹ́rẹ̀ẹ́rin sókè ni o a sì wà lábẹ́ mọ́tò àwọn ẹni tí ń pariwo pé àwọn tó wá mọ́tò yìí ń kọ́ ìwọ́n ń dáhùn ní abẹ́ pé àwa ń bẹ̀ wà máa rí lẹ́kùn sí wa sílẹ̀kùn àwọn ẹni láti fọ́ sílẹ̀kùn yẹn wọ́n sílẹ̀kùn àjáde wàláhì làbíìm lọ́jọ́ tá a rí nǹkan kan ọ̀họ́ mi lára báyìí kò sì họ gbogbo àwọn mẹ́ta kò họ wá lára mẹ́. ìgbà tí mo rí pé mo lè ní máàkì díẹ̀ níbi ọwọ́ ń bì òun ni ìgbà tí mo fẹ́ jáde tí mo kàn fọwọ́ lé gíláàsì láti tó fọ́ lẹ́lẹ̀ tó mo fọwọ́ lé báyìí ibi tí mo ti ní bá kìdí ẹ̀ lọ́wọ́ nìyẹn bàbá wa jáde máa ní ah tọ́wọ́ ẹ̀fọ́ mo ní nǹkan kan lápò ní lónìí ní sọ yìí pé ah kìnìún yìí ti sẹ́ àbí tí mo bá ní mo tọ́ nǹkan kan jẹ́ kí n tó jáde lé ni tí èsè yìí pé àkàrù káànẹ́bí náà ṣe tàbá fẹ́ wà mọ́tò àbí tàbá fẹ́ wọ mọ́tò tàbá fẹ́ wọ nǹkan kan tàbá fẹ́ jáde tí èbá sọ̀rọ̀ mo ṣe ni màá ní tó sọ mi nìyẹn torí ìdí eléyìí gbogbo àwọn nǹkan ibẹ̀ lọ ṣùgbọ́n bá tí ó ti sínú ẹ̀ka ọ̀rọ̀ ọlọ́run náà lẹ́mí mi lọ́dọ̀ àìsàn ìdọ́rọ̀ bá lọ́jà sí torí ìdí eléyìí àwọn ẹ̀sírẹ́ǹsì òun nìyẹn tó jẹ́ sí pé tá a bá sọ́ra yóò sọ wá di eléhùn nìkan kọ́ o nínú àwọn nǹkan tá ànábì sọ fún wọn jọ náà ó sọ pé allah yasrikna ẹ ní máa jáde o nínú àwọn bẹ́yà tí wọ́n gbà pẹ̀lú ànábì ìjọ náà nìyẹn àti àwọn nǹkan míì náà tó fi kún ṣùgbọ́n ọ̀rọ̀ ẹbọ yẹn lọ́kọ̀ sì síwájú. yáyìí ni wàhánà áná ani nìyà nípa anabi tó kọ̀ fún wa anabi kọ̀ fún wa níbi ìmọ̀ lérí ẹkún tẹnìkan bá kú àwọn èèyàn máa lérí ẹkún tí wọ́n máa sunkún pàpà jùlọ nílẹ̀ Yorùbá ń bí wọn a tó máa gba àwọn tí wọ́n bá wọn sunkún tó tún sanwó fáwọn tí wọ́n bá wọn sunkún lọ́dọ̀ tó tún wọn wá kí òkú Islam kọ tẹ́lẹ̀ yìí fọkọbàdà ti ìmúratù yàdà á lẹ́yìn bẹ́ẹ̀ arábìnrin kan òun wá ká ọwọ́ rẹ̀ padà fàkọ́ọ̀lẹ́ àdát ní fúlànà lágbájá ti kó oríire bá mi o oríìdú àn àjìzíyà á á mo gbèrò àti san lẹ́kan fàmàkọ́ọ̀lá láà nàbí sallallahu alaihi wasallam ṣe àná ó bẹ́ẹ̀ ànábì sọ̀n kankan fàǹtálà kọ́tí wàrọ̀jà àti bàbá yà àhà. lẹ́yìn bẹ́ẹ̀ obìnrin yìí lọ ó tún padà wá gbàtọ́ padà dé ó padà wá sí bẹ́ẹ̀ à nínú àwọn nǹkan tí ń bẹ lábẹ́bẹ̀ yẹn ni wípé nígbà àwọn kankan kan mẹ́tọ́ náà ti gbọ́kànlé tẹ́lẹ̀ àwọn nǹkan yẹn sí kíni o lọ́lọ́ sọ́dánù lọ́wọ́ gbára lé ṣoṣo padà wá sí bẹ́ẹ̀ à wa sallam lórí ìdí eléyìí ntí ń jẹ́ pé mùsùlùmí ò ní máa jalè mùsùlùmí ò ní máa parọ́ gbogbo tí ń jẹ́ pé yẹn jẹ́ mùsùlùmí nìyẹn ìyẹn ló bàa lóbi jẹ́ sí wípé àwọn kìnìún àná tá ànábì ní la ilaha ànábì ní gbólóhùn gba wọn la gbogbo àwọn nǹkan táwọn ń ṣe ní àwọn nǹkan tí àwọn nǹkan táwọn ń ṣe pẹ̀lú nǹkan nǹkan àwọn ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn gan gbàgbọ́ yẹ pé tí wọ́n bá ti di mùsùlùmí gbogbo àwọn ìwà àbòsí gbogbo àwọn ìwà ẹbọ gbogbo àwọn ìwà olè gbogbo àwọn èèyàn gbọdọ̀ sí ma tí ọ̀pọ̀lọpọ̀ yìí ti ṣe kẹ́ni tọ́pọ̀lọpọ̀ fẹ́ gba ẹ̀sìn máa wò náà lẹ́nu tẹ́wọ́n lọ́pọ̀lọpọ̀ àìlùmí tí wọ́n láwọn yan ẹ̀sìn míì láàyò ǹjẹ́ mi ò kọ́dà ẹ̀rọ mi lòmí ó kọ́ mùsùlùmí lòmí ọmọ jẹ́ ṣùgbọ́n tí òjò bẹ́ẹ̀ sí islam yẹn ni wípé islam ò gbàkúgbà islam ò ìwàkiwà islam ò gbà dáhùn gba ká ṣe sìnà ẹni tí wọ́n ṣe sìnà fún àwọn nǹkan wọ̀nyí ẹ wípé ń fẹ́ lọ́hùn ni ṣùgbọ́n tó wà kó ń fẹ́ sẹ̀sìn ń bójútó àdúgbò ti yẹ tó wà kó ń fẹ́ sẹ̀sìn láwọn bójútó àdúgbò ti yẹ kò ní dédé àwọn nǹkan wọ̀nyí torí ìdí eléyìí abẹ́ ọlọ́run bá lè kọ́lá ọlọ́run kò sọ wá ní mùsùlùmí òdodo ọlọ́run kò tún wá síbi tá kù sí o fìlàmù ti yẹ وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته